الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من اهلي هارون اخي اشدد به اجري واشركه في امري كي نسبحك كثيرا كثيرا قال قد شغلك يا موسى بسم الله الرحمن الرحيم الشهر الحرام بالشهر الحرام والحرمات إصاب فمن اهتدى عليكم فاعتدوا عليه بمثل ما اهتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. آية وأتموا الحج والعمرة لله فإن أحيرتم فما استيسر من الهدي ولا تلحق ولا تلحقوا نفوسكم ولا تحلقوا نفوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من ربه وفدية وفدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن فمن تمتع بالعمرة إلى الحج فمن استيسر من الحج فمن لم يجد فصيام فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله عاصي المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب بسم الله الرحمن الرحيم أأتم الحج والعمرة لله وإن أحسستم فما استيسر من الهدي ولا تحرقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام قبيلة من كلاب أو صدقة أو نسك فإذا أتيتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب أعوذ بالله السميع العليم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب Adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. Bákan la wa Muhammad صلى الله عليه وآله وسلم kí àtìjọ ọlọ́run kó máa bá ànábì àwọn ará alẹ́ ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tí a tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìjọ ìgbé alùpùpù ààbẹ̀ ọlọ́run àwẹ̀ ọ̀mọ̀tọ́ náà ó di twenty five lónìí àláǹfààní àtúnṣe tẹ̀kùnrù lánàá ó di kan bíbí kejì ọkọjá agbára wa abẹ́lọ́ fún sàforíjì ẹ̀sẹ̀ wa kó lè balẹ̀ sí kó tún àníyàn wa ṣe. náà bí a fi ń wá láì dèrò ká má jù ó sú wa. ká mọ́ ìjẹ̀ nǹkan rẹwà nínú àwọn ọjọ́ tá a tó lè wá sí ó tó kù rọ̀mọ̀bọ́n twenty seven ọ̀nbẹ̀ǹbẹ̀ rọ̀mọ̀bọ́n twenty nine ogun bẹ̀ǹbẹ̀ tó bá já sí bó ti lọ tá a ti pé kò gẹ́ rẹ̀ àlùsì kankan tá a bá tó dúró tá a ṣe láńfìlà bá bọ́lọ̀ sọ̀rọ̀ tó bá ti já sí pé kéè e lọ ìtumẹ̀ náà ni pé a padà ṣe kò gẹ́rẹ̀ nínú àwọn òru tó ń bọ̀ torí pé ní sí láyé látùlù kọ́ ní ìbáfún wọn lọ́wọ́ bí iṣẹ́ ẹgbẹ̀rún oṣù tó yẹ kó fi kó bá ọlọ òun lọ́gbọ́n wọn lọ́wọ́ ọlọ́run mọ́jẹ̀ kárí bà tí wọ́n ní lágbájá wọ́n ní lébẹ̀ wọ́n rán wá mílíọ̀n wá mílíọ̀n gan tó kéré lọ́dọ̀ ẹ̀lú ní òkan náà bí 500 mílíọ̀n tó kọ́ ọ̀kẹ̀tẹ̀ tó kì lóòrùn náà ògbẹ́nì kan wá ní òwe òwe ti ẹ̀ èèyàn mọ̀ òwe sílé yìí gbàtà ṣùgbọ́n tó bá gbọ́n yọ̀nà tó kéré lọ́dọ̀ sí ọdún oṣù kan fún ìrìnà 500 mílíọ̀n lọ ọlọ́run ti wá lẹ́nu tí ó wọ àìsàn náà ayawa 195 lábẹ́ ọlọ́niwà ń fi mú bí ìṣẹ̀lú nílà wọ́n láàbò lùkù ìrìnàjò ọkùnlá sàhálò kàtà wà á há sí lóòrùn ìnáwó ayọ̀ ìgbóhùn ọ̀hún àwọn tó afẹ́ yẹn dúró nínú àyà nínà lọ́ ayọ̀ ìgbòlùmọ̀ ìpínlẹ̀ afẹ́ sọ̀rọ̀ al-ihsan wal-muhsinun afáwa abdulkudus a sọ̀rọ̀ al-ihsan wal-muhsinun khalidu al-ihsan wal-muhsinun ìyẹn ó dùn wà lọ sí ìgbìmọ̀ lọ sí ìgbìmọ̀ a máa sọ ibi wà látúrúkú bí i ibi ikún ọ̀nà táwọn àfáà àríyà ọ̀nà táwọn àfáà tí wọ́n gbà lò áyà yẹn a máa sọ wà á sì kú bí tẹ́bí lílà kú bí tẹ́bí lílà a sọ̀rọ̀ lórí ẹ̀ kí ni nǹkan tí ó yẹ ká dì mú 195 àáfàá wa sheikh alàlámà muhammad bọ́lọ̀ sọ́lẹ̀ àrùsèmí wọ́n fa ń tọ́fẹ́ tó bí mẹ́wàá jáde lórí àyà 195 yẹn nìkan ó mọ̀ sí pé tó súnmọ́ jù àyà 195 nìkan láàyè ìdílé jù sásìkò bá bá wà àlejò sí 196 ọlọ́run bá ní wa ọlọ́run tí kúrú sí ìfẹ́ bí ìlú ńlá ọlọ́run ẹ̀yẹ rúbèrè nígbà bá sọ̀rọ̀ sí à ó tún ń pè wá lọ síbi ọ̀rọ̀ ájì tọ́ ọ bá wo jihad tọ́ ọ bá wo àlàájì nínáwó fẹ́sìn ọ níbi méjèèjì ni àfọ́ wọ́n lọ́lọ́ ní wà á fi kún sí pẹ̀lú lílà àfẹ́yìn èèyàn yìí ibùdó lọ́lá amọ́wá làbílì jihadi fi pẹ̀lú lílà ẹ̀náwó oní síbi tọ́bá jọmọ́ jihad ìtọ́bá jọmọ́ à ń jà sójú ọ̀nà ọlọ à ń ṣègbìyànjú sójú ọ̀nà ọlọ gbogbo tọ́bá jọmọ́ ẹ̀náwó ní gbogbo ọ̀nà yẹn tó ti yé bá ní ìsìn ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn wọ́n á ń fẹ́ kó òògùn gbogbo ń tọ́ba jọmọ́ pé bóòlẹ̀ sí Ìsìláàmù bóòlù ní oṣù náà lọ sókè àwọn amọ̀ láti di fire for fire for tó bí ẹbà ayẹ dànù náà kùnù àbọ̀ lẹ́yìn ṣùgbọ́n ilé ìkéde ìgbògbò sì ní magbégbò sì kèfè rí fẹ́ sẹ́rí mùsùlùmí ọmọ ìyá mi lọ sínú òkú kúrú mádápadà sínú Islam kèfè rí fẹ́ gbogbo sì dáàbò ìní náà gbogbo sì gbogbo nǹkan bá ti jọ méjì ààrùn ọlọ́run ẹ̀ máa náwó orí sójú ọ̀nà ọlọ́run bàbá wa sọ́lá àlọ́sẹ̀ ilé wọ́n ni wà yà àtàmìlù ayẹ̀kú na lùmọ̀rọ́gù máa ń wà àámù nínà jìhá wọ́n ló sì lè já sí wípé ń bá àgbà lérò ìyẹn lè ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tálákọ̀ọ́kọ́ abala náà hundred percent àtúwárí pé ó tún débi ẹlẹ́ẹ̀kejì yẹn ó tún lè kó sínú ara ń tá àgbà lérò nínú ẹ̀náwó sójú ọ̀nà ọlọ́run ara rẹ̀ náà ni gbogbo tó tún kọjá ìyáàdì nìkan gbogbo nǹkan tó dájú wípé yóò sọ́ọ̀yàn yóò kọ́ rídù ìlàlọ́ ìyáàgbà wájá ńlá yóò fa pé ìwòsúnmọ́lọ̀ pẹ̀lúbíà gbogbo tó bá sì lè fa asúnmọ́lọ̀ gbogbo tó bá lè fa ajẹ́yàn ọmọ tó bí òye gbogbo tó bá lè fa ajẹ́ni ọlọ́run ẹ̀sìn ọlọ́run ọba ń lo òfin òdodo ọ̀rọ̀ ọlọ́run làwọn èèyàn ń gbọ́ bí n fún ọ lápẹẹrẹ méjì mẹ́ta márùn-ún tọ̀bí yàtà ìtọ́ bá ní í ṣe pẹ̀lú àkọ́mọ́sáláàsì ó ti pé táwa mùsùlùmí ọba kí àwọn èsì ń sọ́ọ̀tì mr waliyu gbogbo ń tọ́ bá jọ mọ́ à ń kírun ní mọ́sálásí ẹni tó bá kọ́ mọ́sálásí yóò gbà ládá lọ́dọ̀ ọ̀nà ẹni kára jẹnẹrétọ̀ lọ mọ́sálásí ẹnìkan ó ṣètò mọ́rò sí mọ́sálásí gbogbo tó bá jọ mọ́ mọ́sálásí kódà kéèyàn ọ̀rà jùlọ kọ́ ọ̀rà yá fẹ́ṣà lọ sí tọ́lẹ̀tì mọ́sálásí àbínú mọ́sálásí gangan bó omi ló lè jáde ń bẹ̀ awakọ̀ ọ̀dọ́wó sójú ọ̀nà lọ. aládùúgbò kan tọ́já sí wípé turkey dominated area mùsùlùmí dẹ̀ wà ń bẹ̀ a reasonable number of muslims are there but no more for them to pray ìwọ́n bá ra lẹ̀ àbúrò nílẹ̀ flọ́ọ̀sì kan bẹ̀ ọba ti áàbù bẹ̀ fọ́ mọ́sálásí wàláì ọ̀nà ó sójú ọ̀nà lọ irú ẹ̀wọ̀n ọmọ kọjá sí wípé ó fẹ́ máa lo ìjáàbù ó fẹ́ máa ṣe kí ni ó fẹ́ máa lo ìjáàbù kọ̀ wá rí màtíríà ìjáàbù orí ìjáàbù pọ̀ tí yọ́ máa lò ìwọ́ wá ra oríṣi ìjáàbù mẹ́ta márùn-ún fún ọmọ yẹn bá ti fún borí ọba tẹni ọlọ́ọ̀ ìṣèjì àti rẹ̀ jihadi tó kọjá abáwọn gbogbo nǹkan tó bá gbàjà sí wípé ipò òṣè tó ọ̀nà yọrọ tó rò pé ó máa fún ọmọ lọ nínú ọ̀rọ̀ náà láwà àwọn èèyàn ń gbóyàn ní kọ́ ó ti sẹ́ tó ọ̀rọ̀ wọ́n bẹ nínú kákọ́ ọ̀yàn ní kéwú kákọ́ ọ̀yàn lẹ́sìn ìdíájìrì ìwọ́n wá náwó sílé kéwú ọ̀kadà lọ lé kéwú ọ̀sán whiteboard lọ sílé kéwú ìwọ́ra kùránì lọ fáwọn ọmọ ilé kéwú gbogbo tó bá lè jọ mọ́tọ̀ lọ ìdíájìrì ìyẹn làlàyé fún bàbá wa sọ́ọ́lẹ́ àlùfẹ́ nínú ṣe sọmarìlì ìyáàdì ti èyí tó lè kó ìjàmbínú kánáwó lórí ẹ̀ ọlọ́lọ́dọ̀ọ́lọ́ àbáwọn kárídù àwọn ìjìyàdì kan bẹ òmójà dání mo ti sọ̀rọ̀ intellectual warfare báwọn kèdèrè àlìkájú ìlú kiri bí wọ́n ṣe bá wọn àjà fún ọpọlọ oṣù ọ̀ṣọ́ rédíò program television program nígbà táwọn náà ṣe ń máa wẹ̀ wàláhì ẹnìkan pè mí bọ́yá lánàá àdúgbò ta inú òbí bẹ́ẹ̀ dùn ọ̀rọ̀ tó dí ó dùn wàláhì ẹni rẹ̀ ó ti pè mí bí ẹni lè rí ọ̀rọ̀ ayé mi mo wá padà sí ó ní ẹ̀jọ̀ tó bá kò sí láti nu àbúrá náà ẹ̀wọ̀n ṣe program ní àdúgbò náà pàdé ọba bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà ó ń ṣe àkóbí ó pe àdúrà báwọn nínú òun dùn báwọn wà bí inú wọn bla bla bla bla bla ilé máa jẹ́ kí n pa bọ́ọ̀lù púpọ̀ máa yọ àwọn èèyàn tí máa ń pọ̀ wà lórí lórí ogun làwọn pọ̀ ẹlòmíì àwọn ìjọ òjò ọlá láti jẹ lógún òun ìjẹta àwọn eléyìí ọwọ́ rẹ̀ pọ̀ ọ̀pọ̀ làwọn ọ̀gá ẹgbẹ́ ìpínlẹ̀ à ń ṣe wà sí wọn wá sùkú wa ní o ìjọ torí ọlọ́ o ilẹ̀ tí láì dìbò kò lọ́wọ́ ṣe two thousand kò lọ́wọ́ fẹ́ mo ti mú kan rí tó lọ àkáǹtì mi bí kíkọ́ wọn jẹ́ rọ̀ṣíd àṣìm adékọ́lé kíkọ́ wọn jẹ́ adékọ́lé rọ̀ṣíd lẹ́nu wá bọ̀ sí ọ̀gbẹ́ ìyàgbá náà ni wọ́n wá change nọ́mbà àpò àwọn míì bẹ̀rù dà báwọn kan pẹ̀lú ògbọ́n wọn ní problem ṣùgbọ́n tó gbèrò lábẹ́ sọ ọ̀pọ̀lọ́ ní kálódé sọ òṣèlú báyìí obìnrin wa pè wọ́n wá ń ṣàlàyé pé òun ti máa ń kọ́lé lóko pé àwọn ìpẹ́ òun kẹ́ni pé wọ́n bá pè lọ́wọ́ sí òun àwọn àti ọdún òun láìkẹ́ ó ní ṣùgbọ́n òun kẹ́lẹ̀ pé òun ti afọ́jú òun online olójú òun méje òrí ọ̀hún. lọ́nà òun pẹ̀lú àti ọlọ́ọ̀kọ́ náà ó ti orí ọ̀nà àìsàn náà àtúnṣe ọ̀nà rẹ̀ àbáyọ̀ wà rò pé afọ́jú mo wá rò pé wọ́n gbọ́ mo náà gbà ní ọ̀nà ìdílójú kápẹ́ sí ìdílé ìdẹ́ tí àkúrà nítorí tí máa kúrà ní orí gan náà ní ìdílé owó tẹ̀síìlì mo wá mọ̀. àti wọn tó oríran làwẹ́nì wà lẹ́ ọlọ́run bá ti ọdún orí àwọn kan oríran etí ìran nìkan ló ń gbọ́rọ̀ mọ́ wà ló máa tí ta ọlọ́run sí ní oṣù ta oṣù mẹ́bù tí wọ́n ta fún ẹ̀sìn tìlàwà fúlàní tìlàwà yẹn gan ní ẹ̀gbọ́n yẹn nílé pa fúlàní ara àwọn sáàsù kọ̀ọ̀kọ́ mi nígbà tí mo wà fẹ́ wọ́n ní oṣù tá a máa ń lọ máa wọn àbí màmá lójú mo lọ ọ̀dọ̀ wọn bí omi ọlọ́run láti la ojú wọn lọ àlùjá náà mo tún wọn ni pé kò lè là wọn lájú wà láì ìbáàsù wa tún lọ kí ọmọ tara sí ọ̀nà fún wọn láàyè ẹni ọlọ́run tó wò tó wò kí ọmọ ní ó ní àwọn ọmọ ní máa ń wò lọ mẹ́sàn tó bá kọ́ ojú wọn máa ń ní ìdíkú ìdíwọ̀ gbogbo olùrẹ̀ tó lórí facebook sábà àdásọ̀ owó lọ bí ẹbí ti wé kọ̀jẹ̀ kọ́pọlọ rẹ̀ ó pé tó ọba tí ó wò kú ọpọlọ rẹ̀ máa ní problem ìwọ náà wà tó tọ́ wá wà ní bóyá camping bóyá wà ní ìta tó rí ìdíkú ló kọ́pọlọ rẹ̀ máa ń pé ah, olùwọ́n bá fọ́ sí òun mo wá ṣàdúrà ọlọ́run jẹ́ ẹran lámìjẹ́ náà pẹ̀lú àti ọlọ́run ní gbogbo lọ́wọ́ onílọ́run ó lóun fẹ́ni kó wọn sábẹ́ tó wà lẹ́yìn òun ń bọ̀ ìjọ ní kọ́mọ̀ òfẹ́ nọ́mbà wọn rù rédíò program àwọn èèyàn wá ń di àgbọ̀ yé mú àìmọye ń táwà ọ̀mà tí wọ́n ń gbọ́ wà sí wa tí wọ́n sì ń ṣe ààrẹ alẹ́gọ́dọ̀ ọlọ́run kéyìí ó wáàzí mi náà nítorí àwọn wáàzí rẹ́rìn àwọn èèyàn bọ́ ṣé ààrẹ bí sísà kan ṣe rí mi nílùú kan bá dẹ̀ ládùúgbò kan ọba ní ìfà ó ní ìfà òkúta bá wọn ní àwọn oṣù nílá ó ní wà láìpẹ́ òun tó gbó ọmọ nínú kí ló ń gbé gbó ọmọ mi ìfà òkúta bá wọn lẹ́sọ̀ tí mo ṣe ń yíwa ní fún èdè kankan rẹ̀ ibẹ̀ ìjókòó ilẹ̀ jẹ́ fún yẹn. Tálọ́tù pé twenty two years ago mo wà nílé Ìlọrin aláìyá 2003-4 ni mo ṣe lẹ́jọ̀ ní ìlú àná ọ̀bẹ wẹ́bsáìtì dáwà nke gbòdì àwọn èèyàn dáwọ́lóòdù ẹ̀mí nípa ẹni lẹ́jọ̀ ní lòun bọ́ọ̀lù tí ń lò dá ọlọ́run tó wá sí òkè ìsáàsù ọlọ́run tó wá ju lẹ́jọ̀ ní kó òun tí ti jẹ́ fi ọ̀tọ́ ọ̀rẹ́ rẹ̀ ọtọ́lá àyíṣọwọ́ obìnrin tàbá rù ìwọ́n tọ́rọ bá ti bojú ọ̀gbọ̀dọ̀ lúmọ́ tọ́rọ bá ti lúmọ́ tó obìnrin kan ti tàbá rù ohun ló glove obìnrin kan sọ́rọ̀ ọwọ́ láti máa gbà lọ́wọ́ rẹ̀ tàbá rù òun kò sọ́rọ̀ ọkọ́ tè láì bojú tàbá rù ọkọ̀ sọ́rọ̀ ọtọ́lá àyíṣẹ́ ìkánná ohun ló glove tàbá rù òun ti fẹ́ lẹ́yìn kò sí sí kọ́kẹ́ ìbẹ̀ tàbárù tàbárù jù wá pọ̀ lọ kéèyàn máa ń fi oge ọ̀sọ́ràn àṣàlàyé ẹ̀kọ́ pọ̀ àbá àwọn Muhammad bin sọ́lẹ̀ àlùfẹ́ ilé wọ́n ní ká bá ń sọ̀rọ̀ nínú owó fẹ́ǹsì ó ju ìjìyàjì lọ rísíkàtù rísíkàtù ó ju ìjìyàjì lọ ẹ̀kọ́ ẹjọ́ ara tó kó sínú ni gbogbo tí ó bá ti tún wa mọ́ lọ ìwọ́ wá ń sọ ṣọ ọmọ àwọn olówó kan níbàdàn ọlọ́dí ọmọ dáa fún wọn sí àwọn mẹ́wọ̀n wọn sí tọ́lọ́ kódà ní ọmọ wọn ní súdẹ́ǹtì wọn ní ọmọ nínú òkùnrin òbí wà láì àwọn náà sanwó oṣù títí wọ́n ti sanwó ọdún kan lẹ̀ tí ó sọ wọn ta wọ́n láwọn ọmọ tó ń fọ́nṣọ̀ sí ètò kan ní foundation àwọn tó wà ní yunifásitì ọlọ́run fáwọn olówó wọn lè máa fẹ́ fún ọlọ́jọ́ máa dáa fún wọ́n wá ń fọ́ ń sọ rédíò gbogbo ní sẹ́sọ̀ tí ọ̀gá ẹ̀mí ní mẹ́ta wọn sì lè dá kọ wọn mo rò wọ́n ọmọ tẹ́lẹ̀ náà láti yàn dáadáa báyìí àwọn ṣe dáadáa lẹ́yìn àwọn akọ̀ọ̀kan lálé mọ̀ pé àwọn náà fọ́ sọ ìwọ́kẹ́ àwọn èèyàn pẹ̀lú bá àwọn tó wà sí ní sẹ́sọ̀ báyìí àwọn ẹni ọlọ́ọ̀kan náà fọ́ sọ ìwọ̀n ọ̀fẹ́ kó mọ wọ́n jáde ìjọba ń sọ pé o mọ̀ irú wọn tó ọba náwó wọn ń ṣe léyìí gbogbo wọn ọmọ tó jókòó yìí you are leaders of tomorrow bẹ́ẹ̀ ṣe jókòó yìí ìlọlé àbẹ́nú yín bóò ṣe jókòó ìwọ́n ti lè lọlé àbẹ́nú yín ìmáàmù ọ̀bẹ́nú yín accountant ọ̀bẹ́nú yín lọ́yà ọ̀bẹ́nú yín journalist ọ̀pọ̀ rẹpẹtẹ mẹ́rin dọ́kọ̀ rẹpẹtẹ fámásì rẹpẹtẹ dàrẹ̀tò jẹ́nẹ́rà àtòjò orí sí ìfọ́ ọba wá dé wà á ń fi kú bí sẹ̀bílì láà ẹ máa náwó sójú ọ̀nà ọlọ́ lọ́dí àǹbà ní mọ́sálásí àdúgbò ní tọ́bá sí ní ẹ̀wọ̀n owó pẹ̀tró sílẹ̀ nínú owó dídájú àti mọ́nì tí wọ́n sọ Malam Usman ẹ̀rọ̀bọ̀ àtúwájú nínú owó tí dájí àti mámi tí wọ́n ń fọ́ ìwọ náà mú níbẹ̀ ìwọ náà ṣe kí ni mú níbẹ̀ malamuji ìwọ náà ti dá sórí pẹ̀tró ọmọ tí yóò bá jábà mú kékeré lórí náà ṣe kí ni ọlọ́run wa ni wà látúrú àtúbọ̀ sí sẹ́gmẹ́ǹtì keji ọlọ́rin tó lè fa kẹ́ẹ̀hà lákàdànù kẹ́ẹ̀parí àlèyìlá gbogbo tọ́jẹ́ pé gbogbo nke ọba ti fa kẹ́ẹ̀parẹ́ torí kẹ́ẹ̀parẹ́ yẹn ọ̀nà tó túnmọ̀ tó gbogbo nke ọba ti nọ́sọ́rọ́sù gbogbo tí ó fà kẹ́ ní kidney problem tó wà ní kíndìnrín àìsàn kíndìnrín tó yé ẹmọ́kọ̀wọ́ ara yóò fà. gbogbo tí ó fà tó wá kú dànù mo sọ̀rọ̀ ọmọ ẹsẹ̀ skul kan fún ọ wà láì sùkú kan nìbàdàn yìí wọ́n gbé òkú ọ̀pọ̀ yẹn dé àwàlẹ́gbẹ̀ẹ́ ni wọn. fárísà ayé náà gbọ́ dáadáa ọmọ ẹsẹ̀ sí ìyẹn ó lọ fún ìsìnà boyfriend ọmọ ọmọ kó wọ́n ti mature so ní bàbá ti á di pé òun ti menstruation every month ìwọ náà di pé ẹ̀jẹ̀ ń jáde lára rẹ̀ wà lẹ́yìn òun ti lórí gani yóò àwọn oníbi fún ọ̀dọ́ dáadáa àmìdá kò yọ níjọba bá ti every month I'm off solar ọmọ ẹsẹ̀ tí wọ́n bí ìbára wà lè ní ti bóòlù ọmọ ìlọ́lá bí ọ̀tà ní àmọ́ sọ̀la àmọ́ máa fò. ìwọ́pọ̀ ọ̀bá ti gbà àwẹ̀ nínú ẹ̀kọ́ ọ̀gbọ́dọ̀ jẹun tà ọ̀gbọ́dọ̀ máa fún mi tà tọ́ ọ̀bá mi àbọ̀dọ̀ ọ̀wà kọ̀rọ̀ tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ òṣèré àbọ̀lọ́ ọmọ jẹ báwọn tó bá rẹ̀ ọwà jẹ́ kéṣù ọ̀fẹ́ lú ọ̀fún wa àbáwọn kéékèèké táwọn ọmọ tí jẹ́ pé ìyẹ̀wà ọ̀sọ̀la èèyàn tó máa tó ọwọ́n da ọpọlọ wọn. ọmọ ẹsẹ̀ tù yìí ọwọ́ àlọ́ ṣe sì ná ó dẹ̀ lóyún ó dẹ̀ sẹ́yún wà láì hókù. wọ́n gbé òkú ẹ̀ dé làwa wà ládùúgbò owó dé nílùú Ìbàdàn lọ́nà ilé ẹja láàrin akẹ́gbẹ̀ẹ́ fẹlẹ́ tààrí. Ah! màmá ọmọ yìí sùn bàbá lẹ́kún kódà àwọn bá àmọ́ ọmọ yẹn rí wọ́n tẹ̀fà sọ funfun borí àjẹmí sọ fún mi pé á ọmọ ẹsẹ̀ ó yá òun nìkan tí ó lọ o ẹ̀sọ́ fúnmi náà gbọ́dọ̀ kú ní ó ti fọ́ ọmọ àwọn torí wọn obìnrin òòlù láàkà yìí torí wọn tó di ẹ bá ké ẹ nìkan ọmọ ẹsẹ̀ tó wá ń ẹlẹ́kẹ̀ẹ́rógótó òun àti ọmọ ga ránṣẹ́ lọ́fẹ́ta ránṣẹ́ tó sàdánwò bá tó ní ọmọ rírà rí wà láì mo tó mọ ọmọbìnrin míì ọ̀rọ̀ náà pa wá lẹ́kún tó orí lọ́kọ́ bá rò ọ̀dọ̀ rẹ̀ lè súnmọ́ mo mọ ọmọbìnrin ní kí ló ṣẹlẹ̀ sọ́mọbìnrin òun parí ẹsẹ̀ 3 láàrin kó wá dàbí a brilliant girl a bb girl a bb girl brilliant and beautiful ọwọ́ àjọ rẹ̀ lójú èmi tí mo lẹ́wà wà lẹ́rùn àánú sàárè rí kọ́lọ̀wọ́rọ̀ àwọn òbí èlò ààrin kọ́ parí ẹsẹ̀ 3 ó ń wá admission làdánwò ṣe àwọn òbí rẹ̀ ọ̀pọ̀ sẹ́ni ní olé tàbí tó mọ̀ ìkan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ ló sọ fáwa pé ìfàn ìgbẹ́gbẹ́ requestion ọ̀rí òun kan fẹ́ mọ̀ rí òun lágbájá mú àmà àgbọ́ ọdún ìkẹ́kọ̀ọ́ wá ju ayé òun gbọ́ àti wa ní wàlẹ́ òun sẹ́ni lóṣèlú àwọn bíi mẹ́ta làwọn jẹ́ mọ̀ òun ìdẹ̀lẹ́ sọ fún tóun bá ti láwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ àlòun máa ń já pé òun mọ síkírìtì kan sóun wá lè ẹ̀kọ́ sóun lè rí sí kí ló fẹlẹ̀ ó bá sọ tó fẹ́ pé gẹ́ẹ̀ ni àti bọ́ọ̀lù ni jọ pé bọ́ọ̀lù ẹni ẹgbẹ́ bí yẹn ṣe bá ṣe sì náà ló kọ́ bá lóyún. ìwọ́tọ̀ ọ̀fẹ́ inú ọ̀fà ìparẹ́ you aborted you died you caused destruction for yourself eternal perdition perpetual destruction. bọ́ọ̀lù tó fún lóyún bẹ láyé o a tó ti rí mi náà tó jẹ́ pé ọkùnrin tó fún yàn lórí kọ́fẹ́ ní tó fún wàhálà débò òun náà ṣùgbọ́n tí wàhálà ò tó débò ọkùnrin ìwọ ti kú gbogbo ọ̀tọ́ ọjọ́ ọmọ obìnrin tó ti màjú ọ̀jẹ́ kórìí ẹ̀ ó pé tẹ́nìkan bá fọ ní love letter tètè mú lọ báwọn òbí ẹ̀kì àbẹ́wà ọmọ tó jẹ́ ta jọ ń gbà dùgbò ọfẹ́ ọfẹ́ pàmí ọfẹ́ lóyún fẹ́yún olóhùn fẹ́ ṣe boyfriend girlfriend ó tètè pariwo gbogbo ayé ọmọ pé gbó fẹ́ lórí ikú ọlọ́run tó lè fa ìparẹ́ mọ̀ wá ní parẹ́ yẹn nọmbà wán kéèyàn kú ìwọ́tọ́ ọba ti kú ó ti parẹ́ ìjàmà sí olóòṣe ó ti parẹ́ òkú tọ́ ọba wá kú lórí tọ́jẹ́ ìyàpọ̀ ọlọ́run òkú ṣòfò àwọn òbí rẹ̀ kò tí sọ̀kọ́ rẹ̀ jáànámà yọ́ wà rẹ́rìn rẹ̀ wọ́n wà ní òòlù jáànámà mọ́jọ́ bí rẹ̀ ń bojú sọ̀kọ́ rẹ̀ mọ́jẹ́ kárí jáànámà mọ́jẹ́ kó bojú sọ̀kọ́ rẹ̀ wàlá fúnkú bí ẹbí kòmù ìlà táàrùkátì fún ọgbọ́n tọ́lọ̀wọ̀ bá lékè ọlá tó ń sọ ọlọ́run ní gbogbo nǹkan sọ́gbọ́n tọ́lọ̀wọ̀ bá ń wí gbogbo ń tó lè fa ìparẹ́ gbogbo ń tó lè fa wàhálà ọlọ́run ní ọ̀sọ́ ṣe mẹ́jọ ọ̀sẹ̀lẹ̀ sí ọ sóhun tọ́lọ̀wọ̀ bá lékè ọlá tó bá ń sọ̀rọ̀

látara àgbéraga kíkẹ́ aláìwú mi irú mi tí mo ṣe mo já ìlú ńlá àti wá gbọ́ ẹgbẹ́ ká ahụ gbọ́ kékeré ó mú júrì lára mi ó sì mú ìdà ó fi lélẹ̀ báyìí ọ̀dẹ̀ tí dà lẹ́yìn ọ̀dẹ̀ parí lọ́nà tó ọba para rẹ wà láì ọwọ́ náà jẹ́ mùsùlùmí nígbà ọba jí náà wàyí náà yá ọmọ ní àìdá bí ká káàlù sí sáànà tí mi máa tàbí ọjọ́ márùn ọdọ̀ ọlọ́run 5,000 yà sí. tọ́lá rò pé kọ́kọ́ yóò àwọn títà pẹ́ díẹ̀ sí sí

ẹlòmíì bóyá kò gbọ́dọ̀ ọ̀dá di abúlákìmà tó lọ́kọ́ dé o bóyá kò gbọ́dọ̀ ọ̀dá di ẹ̀ ní ọgbọ́n mi ìfẹ́ ọgbọ́n ẹ̀rẹ́ àti mọ́mí lápẹ̀rẹ̀ bóyá ti tó ń pé ọwọ́ arìnrìn wípé wàhálà ti pọ̀ jù ìwọ nìkan ìwọ lọ́fọwọ́ ìwọ lọ́dàmú ìwọ lọ́tẹ̀lá ìwọ lórúmà ìwọ lọ́fẹ̀lá ìwọ lọ́rẹ̀ta ọba àtàrà rẹ̀ torí bá ń sọ yìí wà láìké sọ̀rọ̀ àràdàngbò tó bá nílò àkáì kọ́ ọ̀tẹ́ ti gbọ́. ó lè jẹ́ pé tọ́tù wọn nìkan bá dá wà láyé òkú ọ jẹ́ ń sọ ìtọ́sẹ̀rẹ̀ sọ́rọ̀ yunifásitì ó ní kárí ova tọ́pọ̀ ayé wa sùn fún wọn parọ́ òun ikú yájẹ̀ sílẹ̀ ìṣẹ́lọ́wọ́ ní kárí ova ṣùgbọ́n tó lè fa kárí ova náà fẹ́yàwó náà òun tó lánàá ọ̀kàwé òun ti gáyò bòókì kálọ̀kọ́lọ̀ rẹ̀ bá bá kú jù fún lọ ọ̀hún pàlú àwọn ẹ̀ kálù kálù ọmọ rẹ̀ orí má ní kàkà tó bá ti ẹ̀ sílé mú ọ láti ṣe àti yunifásitì tí è bá fẹ́ nǹkan sí ọkọ̀ yẹ kó o ní kárí ọmọ o láwọn ọkọ̀ sí ìsànlẹ̀ ìfẹ́ tó bá ti ní kárí ọmọ ọdún kan ọ padà bá jùlọ lórí kí lọ fẹ́ parẹ́ ọ ayé wa ń sùn sílẹ̀ ọwọ́ ọkọ̀ náà sì lẹ́sẹ̀ ayé ó sún òun ni o so kárí ọmọ tó òun ní ti kọ jù káwọn ọlọmọ ìyanjú ẹ̀ ní ọ̀run

ọ̀dọ̀ ìyálé ló gbé mọ́mìnrin ti kú ọ̀dọ̀ ìyàwó ẹ̀ ló gbé bá para rẹ̀ tọ́ba ìwọ nìkan lọ́ fọ́ fọ́ ìwọ lọ́ fọ́ lọ́ fọ́ ìwọ lọ́ lọ́ra pẹ́trol ra ìwọ lọ́ ń lọ́ta lọ ìwọ lọ́ fẹ́ bùsí fẹ́ ìwọ lọ́ jábẹ̀ jábẹ̀ ìwọ lọ́ ń rẹ́lá rẹ́lá. sórí gbogbo tó ń ṣe yẹn wà lẹ́tọ̀ bá bọ̀ ọ̀la lónìí gbogbo bó àpẹẹrẹ bọ́ ọ̀fẹ́ gbà láyé tó ọba ti wá kú ó di àkókò wọ́n tó ọba parẹ́ láyé ọ̀wọ̀ jà mẹ́mẹ́ tọ́lọ̀ bá wá bínú sí ọgbẹ́ ìwọ ó ti para rẹ lójọ́ mẹ́jọ nínú jà mẹ́mẹ́ eight thousand tọ́lọ̀ bá wá rí pé ó ìyá ti jẹ́ tiẹ̀ padà kí ló dáa tó káwá rìdẹ̀m náà ṣe ọlọ́pàá ìdí àwọn ọjà tó àwọn tó bá wá ń sojú ọ̀nà jihad ara pé ẹ ìparun gbogbo ń tó lè kọ́ ọ para rẹ má para rẹ ìkànnì yẹn. nínú rẹ ẹwà lójú ọ̀nà àwọn ọ̀tà bíi mẹ́jọ ọba ọ̀nìkan wọ́n pọ̀ wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ tẹ́ ẹ bá ti lè pọ̀ tẹ́ ẹ tó mẹ́wàá twenty asmaru asmaru amadu ẹ̀ ń lọ ọdún kan ẹ wá pọ̀ mọ̀mọ́ dárìn ọlọ́run ló wa lọ́dún kan táàlẹ̀ ìfọ́ṣà olúbẹ̀rẹ̀ wọ́tàbọ̀ọ̀lù labáwá súdẹ́ǹtì kan ti sọ ọmọ òfẹ́ ọmọ Sùlẹ̀mọ́ bẹ̀rẹ̀ kọ́ ọdún pẹ̀lẹ́. Lábá nípa lọ́dún àdọ̀wà. Kí ni tí ó wà bẹ̀rẹ̀ lọ́dún náà? Wàhálà wa ti Ọlọ́run na Ọlọ́run jẹ́ èèyàn padà rí ọ̀sẹ̀ wo la fẹ́ fi fọra wa mọ́. ìwọ tẹ́ ẹ bá lójú ọ̀nà jihad mọ́sọ̀kọ́ ọmọ ìwọ nìkan wá lọ dágbo orí wà lẹ́yìn ìdè lórí tí bá ti kéwèé pamọ́ táwọn nìkan bẹ̀. gbogbo tó lè wà suicide tẹ́ ẹ bá ti wà lójú ọ̀nà jihad yà á sọ́ra fún wọ́n láti lè kó òbí àìdè kọ́mi la sáhálò kàkiri. jẹ́ wọn kò bẹ́ sọ́márì bá lè fi tó àjọ wọn di àárẹ̀ gbogbo tó lè wá kọ́ ọ rẹ̀ òfò sọ́ra bá sọ pé general lèwù ìtumọ̀ rẹ̀ wá pọ̀ bí èmú méjì àbí mẹ́ta ń bẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ pa ẹ fi ọwọ́ ara yín fa ìparẹ́ fúnra yín ìtumọ̀ alákọ̀ọ́kọ́ àlùbásọ́rí òun ni wọ́n fún wọ́n ní wúwà ní bókúlù wúwà máa bá wúwà máa bá àlèbókúlù má bá ohun síra rẹ má wẹ́lò ní orí tó ṣe kọ́kẹ̀ lọ́ra ogun seven five ọwá ní àláì mo ti já ewé pẹ́ẹ̀ mo wá gbó pẹ̀lú ewúro wọ́n ní tó ṣe ní ẹ̀kẹ̀ lọ́ra ogun àti màlúrí àti ọ̀pá aláìsẹ́ni mọ́ta bá ti lo ewé ewúro ó lè wúro jọ kìíní ọlọ ó lò lọ́sẹ̀ kejì ọlọ ó sì lówó lọ sọ̀rọ̀ ọ̀tọ̀ tó ní pé òsì ń ta kò lówó lọ tó wá yẹ kọ́ ná seven five ọwọ́ àti seven point five million kọ̀ wá fẹ́ wọ́n rèézi owó rèézi owó lórí íńtánẹ́ẹ̀tì agídí wọ́n ti rí two million ọlọ́ọ̀fin lásìkò owó ẹ̀ tó náà ọ̀fà para rẹ̀ abẹ́lómi nǹkan yẹ kọ́ ná two hundred naira sí inú olé kò tó dínà tó gbé ni. iná bá wọ́n ara àtúmọ̀ ẹ̀dùn pé má fi àwọn para ààrẹ nítorí yẹ kọ́ ọ̀nàwó sí lórí ara rẹ lórí ẹ̀kọ́ rẹ lórí inú rẹ má fi para rẹ. nínú òtúmọ̀ míì wà látúlíkú bí àìdí kó ìlápálùkàtì ara nǹkan míì òun náà ni ayébílébá rọ́júlù dámbà fàyẹ̀kúlù láàyè fúfáwùjú òun ni kéèyàn ọ̀sẹ̀ náà kọ́ wá ọlọ́run lè borí jèrè láyé ní òun ọlọ́run lè borí jèrè ọlọ́run lè borí jèrè òun máa ń sọ fún ọlọ́run lè borí jèrè ọlọ́run lè borí jèrè àbá alára òun ni kéèyàn ọmọ ẹgbẹ́ nǹkan tó lè kórí ìdúbà ilẹ̀ láti abẹ̀rẹ̀ lọ́la tọ́láyà iná lázòrò àfẹ́ká dúró lórí ìṣẹ̀bí ìbùnlẹ̀ ọ̀ àwọn sálà tán bá fẹ́ dúró lórí ìtìláwà àti lórí tọ́bá jọmọ́ fúrání wọn ìfẹ́ dúró lórí ìyà ọlọ́mọ ìgbà dúró lórí ìyà orí iná lọ́ ìhìbùnlẹ̀ mọ́ọ̀tì lẹ́nà lọ́la á wàá sọ àwọn àtúmọ̀ míì tí wà láfúrúkú ìyá ibi ikú ìlàtàlùkàtì àwọn àtúmọ̀ ní ìkókó ní àwàsọ́ mọ̀rọ̀kó yà bí òní àásọ wà á fi inú ọlọ́run wá ní ẹ̀ṣẹ̀ dáadáa kí lè túmọ̀ rẹ̀ àásọ iná lọ yóò rí búrúkọ̀ sí ní ọlọ́nífẹ́ àwọn mọ̀tínú àásọ mọ̀tínú àásọ mọ̀rọ̀ ìpele mẹ́ta tẹ́sùn tó ní àṣọ àwọ̀ àparí ìtẹ̀sí ìlọ ọlọ́run ìwọ̀nba bá a rí tú lọ́dọ̀lù ibi abá ti bà ṣe ọlọ́kọ̀ọ́kọ́ tó wà ibi abá ti tọ́ dáadáa ọlọ́jà bá máa ní dáadáa ọlọ́jà kò ní ayé lórí mẹ́kọ́ àgbèfà wa tí wọ́n fún wa lẹ́yìn fún àpẹ̀dìtẹ́sọ̀ àmọ́ ṣe ìgbọ́wọ́ ọlọ́run náà àwọn abíọ̀ àlùbáríkà tó rẹ̀ adúgbọ́lọ́dọ̀ ìwọ̀n tá a mọ̀ ọ̀dẹ láàmú wà lọ́wọ́ wọn lọ́pàá àlùbáríkà tó سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين